nǹkan tó ṣẹlẹ̀ pé ṣáì bàláyà wà pé ẹnìkan àti pé sùjú látàrí pé lè fi ta ìmọ̀mù yẹn jí olùkùnmọ̀ abẹ́ ẹlẹ́kejì wa ni pé bíyà ìmọ̀mù kan ka nígbà tó ń ka tó ń ka ẹ̀yà alukuran lórí ìrìn so ó wá ṣe mistake ó wá correct ẹ̀ látẹ̀yìn àwọn correct ẹ̀ kò wá gbọ́ ó wá ní náà sáré pé kò gbọ́ ọ̀rọ̀ tẹ́ni ẹ̀ tí imam sísá ti ṣe. bí kò forí kanlẹ̀ lẹ́ẹ̀kan wọn fẹ́ dìde kò tí forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì wọn ṣe tẹ̀síbíyẹ̀ ṣùgbọ́n kò yé ìmáà subhanallah kò yé sáà lè sọ̀rọ̀ láti fi yé nítorí ṣẹlẹ̀ àkọ́ ni pé ọlọ́run bá ti ká sọ̀rọ̀ lé wọ sáàlì le soro lati rẹ̀ kí ẹ bó ṣe wá nínú hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ani inna allah yuhdithu min amrihi ma sha'a. فقد أحدث من أمره ألا تكلموا في الصلاة رواه أبو داود قال الله باوا ومن سو وفين تبا في ديوتن أما سيام وفين تبا تبا تفه وتسي وفين تبا في قلو تصور يا أبو سوان حديث زيد بن أرقم رضي الله عنه قال الله من صور لوريون tẹ́lẹ̀ síwájú kọ́nà àbò tó sọ àyà kalẹ̀ qumu lillahi qanitin pété bá ń kírun qumu lillahi qanitin àwọn sálàfù tó máa pè sàkìtì kẹdùn lẹni tí ń kírun fọlọ lẹni tó dákẹ́ àbò sọ̀rọ̀ lórí rìn ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ipe imam kẹbẹ ti ṣe béèrè yẹn ó ṣàṣìṣe subhanallah náà láàmú àwí fọkùnrin obìnrin ó sì máa pàtẹ́wọ́ lọ́nà tó ṣe pé inú àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún yóò máa fi lu òdi ọwọ́ rẹ̀ òsì so bẹ́ẹ̀ ni ó ṣe ṣe obìnrin àmọ́ ọkùnrin ó ṣe subhanallah tí ó bá wá yé ìmọ̀ tá a lè sọ̀rọ̀ láti fi yé kò búkẹ́ nìkan kó wọ́n sọ̀rọ̀ kó fi irun rẹ̀ kó fi ṣe sàrà nítorí kí irun jẹ̀mọ́ ò lè bá a dá ìgbà tí lè má mú bá wọn ṣàtúnṣe yẹn. tí n ti yé ìwọ́ wa tún un rẹ̀ bẹ̀rẹ̀ tún un gbogbo ètò ti kí sáájú o ti parí nu o tún un bẹ̀rẹ̀ torí ti bàjẹ́ nu. lọ́kàn náà imam tí wọ́n tún tún látàrí kó nínú kí ti ń kà wọ́n wá ń tún ṣe kọ̀ gbọ́ wọ́n wá ní naam ní naam tó wí yẹn ọ̀rọ̀ ni àbí ọ̀rọ̀ ti kó gbàgbé sọ tó bá kó gbàgbé sọ bẹ́ẹ̀ ti gbàgbé pórí irun ló ń wá a kì í sọ̀rọ̀ léèrè ìlàgbé kọ́ntínú pẹ̀lú òun rẹ̀ màtí má kírun tán lẹ́yìn ìgbà tó bá sálámà kó forí kalẹ̀ ṣùgbọ́n gbàgbé sọ pé irun rẹ̀ bàjẹ́ ó wọ́n ní dábàá fi detol tàbí chlorine sínú omi sọ́ba sáré fi omi bẹ́ẹ̀ sàlùwàlà àgbọ̀dọ̀ fi sàlùwàlà àti gbọ́dọ̀ fi wẹ̀wẹ̀ jánábà àbí wẹ̀ haib àbí wẹ̀ jimá àbí wẹ̀ eid àbí wẹ̀ tá a fẹ́ fi wẹ̀ òkú àgbọ̀dọ̀ fi wẹ̀ wọn pàápàá yìí tá a fẹ́ fi wẹ̀ òkú níwẹ̀ alákọ̀ọ́kọ́ àgbọ̀dọ̀ wẹ̀ wọn torí délé torí kò mìíràn àwọ̀ rẹ̀ àbọ̀ rẹ̀ àbí títọ́ rẹ̀ ti yí padà àti gbọ́dọ̀ fi rọmi bẹ́ẹ̀ sàlùwàlà àgbọ́dọ̀ fi wẹ̀ ṣùgbọ́n ẹ lè fi fábọ́ ẹ lè fi fọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé àwọn ìmáàmà tí ẹsẹ̀ kí ọ náà ní rárá o èso eléyìí orúkọ rẹ̀ ní Sudayi ibn Ajlan. ìjọba kọ́mẹ̀tì ní àdìsí sọ wípé old age ó máa ń old age ló ah, ogbó kò sáàyè fún àlùjáná àmọ́ ah, ṣùgbọ́n tó bá pàdé sí ànábì Muhammad sallallahu alaihi wasallam ara aburú ká máa ka àdéhùn gba translation torí pé bí translation ẹ̀ sì wá ó túmọ̀ sí pé arúgbó ní wà lẹ́nu táwọn apara wa kéékèèké so tó bá ipáde ti wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam táwọn ọmọ so n tí ń tọ́ka sí ni pé gbogbo ẹni tó bá wà lẹ́nu náà yọ wọ̀ kò ní járúgbó ọlọ́run dáhùn padà séwèé eléyìí làdí tààmù tó wà látọ̀dọ̀ anabi sọlá àdìsọlá ń àwọn ọmọ ọdún wọn wà láàrin thirty something yẹn gbẹ́ tó kú ní one thousand years bí àwọn anabi ọlọ́run yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹni tó kú hundred ninety eighty wọ́n padà thirty thirty three so eléyìí ni so eléyìí túmọ̀ sí pé àǹfààní púpọ̀ ní bẹnu ká máa ma ọ̀rọ̀ anabi pẹ̀lú èdè lágbára bó ṣe sọ ká máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ti ń translate ẹ̀yẹn náà translate ẹ̀ máa wá bẹ́ẹ̀ ẹ̀ ní kọ́rọ̀ pọ̀ jù ọ̀rọ̀ tẹ́fẹ́ túmọ̀ kéré ẹ̀yìn náà àmọ́ wá wọ́rọ̀ tó kéré ọ̀rọ̀ bá di nǹkan mi. No, àdéhùn ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dàrú so ṣùgbọ́n tó bá yẹ kó a bá lè differentiate

wọ́n ti tó bá ti rìwáyà á ní àgbà bọ̀tú bó rìwáyà tó bá ti á ní ìṣàmì yìí nítorí pé wọ́n ti ṣe stọ́dì pé gbogbo àdìsí gbogbo alátọ̀dọ̀ àwọn ìṣàmì ọgbà alátọ̀dọ̀ àwọn bẹ̀yàfù sontori àwọn máa sọ pé lágbájá ó dà ọ wà lọ sọ́dì pé ọmọ àlúwo ni àwọn tó gbà lọ́dọ̀ wọn kété ńlá tí a bá lè dá àmà gbogbo àdìsí rẹ̀ wọ́n pàtì so eléyìí ẹni tí àwọn tí wọ́n ń pè ní jà àbídàtul ulama minal muhaddithin iṣẹ́ àwọn olùmọ̀ àgbà nípa àmà hadith náà. Bọ́dọ̀ wá ṣe náà lọ́dọ̀ wá rí láti náà kí ni sọgbàgbèsè náà yóò ṣe sùjúdù sáà ìmáàmù ọ̀sẹ̀ ọgbàgbé ṣe ṣe bẹ́ẹ̀ yẹn rántí ẹ̀yìn ọ̀sẹ̀. àgbẹ̀ lábẹ́yàn fẹ́ tíráwù lábẹ́yàn lọ́ba di èjì ṣé èèyàn lè ṣe kọ́sùmù bẹ́ẹ̀. èèyàn ní ṣe kọ́sùmù ìdìgbò mẹ́rin sẹ́yìn bá mú kó sọ ìdìgbò ní ọ̀bọ̀ sí. bẹ́ẹ̀ náà lè lọ rìn pápá sẹ́yìn bá dúró jẹ́ náírà kí a fi náà bọ̀ lọ náà. ọ̀sẹ̀ tí a bá rí ọ̀wọ́ tó jẹ́ bí àwọn àfáàmì tó wọ́n ń ṣe ìmọ̀tò ṣé wọ́n gbé wọn sáàkì sí pé ìran ti gbọ́ pé ní anything like magic náà wọ́n tó ní wọ́n mú ẹ̀rí wá pé ọmọ wọn wọ́n sọ lọ́wọ́ mọ́ ẹ̀rí kúrò nǹkan pé ọlọ́run ní òun ni òun mú akọjá nínú atẹ́gùn òun akọjá ní mú mi kọjá lórí omi wípé ìgbà yẹn tí ìgbà tí ẹ̀ ẹ̀ wá nù wípé kò sí

bóyá ìwọ ọmọ ń tọ́ ẹ̀kọ́ ọ̀sọ̀ fún un àwa lásìkò sọ tọ́ ẹ̀kọ́ ọ̀sọ̀ fún un. àwọn àbẹ̀rẹ̀ mi yẹn yín náà ti mà dáhùn rẹ̀ now why don't you know. èsì tẹ́ fúnru eléyìí wọ́n wà very very easy. májíkì sẹ́sìn ni nù a ah, eh, tẹ́lẹ̀ náà alẹ́ tí ọmọ alukurani gan fún rẹ̀ tó yé wa ẹni ọmọ alukurani rárá ọmọ islam gan eh, eh, ọlọ́run wa thematic lọ́lọ́run ṣó wa mẹ́ àwọn kámẹ́rà àwọn fíìmù rẹ̀ dà eléyìí ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nú èsì tó ń fún un nù fa ẹ̀hẹ́n tó ti mọ̀ yóò kú àwọn ìtọ́ mọ̀ ọmọ sọ fún. àwọn ìṣẹ̀ṣẹ̀ pé bóyá bíi mọ́ọ̀sì wọn ní specific ma ọ̀rọ̀ bóyá yọ ní mọ́mí náà mi mọ́tò náà kò ní kírun àwọn. bóyá nígbà tí wọn wá wá láyé ń ṣáfà àkọ́kọ́ fẹ́ yẹn náà ẹni tí àwọn tí wọ́n dàgbà ní mọ́ọ̀sì kàbí ẹ̀ka kàkẹ́ sáyà pé lọ kírun fún wa bóyá tó ń wò ní súnà níbi ìyẹn pé kírun fún alásìkò yìí. kírun fún alásìkò yìí bóyá àtàkùn jẹ́ ajálàbíà rẹ̀ ó ń gbalẹ̀ ó fẹ́ẹ́ dé máa fo ògbó rẹ̀ sí lọ́kùnrin tọwọ́ sòkòtò tọwọ́ irú gbogbo ni àwa tá a bá kírun lẹ́yìn rẹ̀ gbogbo nǹkan. alhamdulillah àkọ́kọ́ náà kìí ṣe pé lẹ́yìn nìkan emergency ètò permanent ńkọ́ lè máa ń sọ pé gbogbo agbádá rẹ̀ ń wọlé njojúmọ́ sòkòtò ń pé ọmọ àti awọ sokoto fẹnu àwọn kan permanent pé kí ni tẹ torí lẹ́yìn lè pélé temporary ni àwọn kan wà permanent so alhamdulillah ìrun tí kò sí tòsí. ṣùgbọ́n dá kẹ wá bí tẹ́ni ọlọ́run ẹni tí ń tẹ̀lé súnà máa ti ń tẹ̀lé máa mú èyí sì àwọn ẹni tó jẹ́ pé wọ́n mọ̀ máa mà takò fi ọ lọ torí ń bá wa kọ́ náà kó bẹ́ẹ̀ sì ti yín náà torí bí tí máa ti ń fọ́nbù tí máa ń janu ẹ̀ nílé sọ̀rọ̀ àwa nìyí sì bá ń ṣe ń kírun fún yín nù sẹ́wọ̀n pé ẹ̀yin ọ̀hán nílé sọ pé à ẹ túláàsì ni ẹ pé túláàsì wo so eléyìí yẹn so tẹ bá wá bò mí pé àárín yín mọ́tíláṣí máa à nígbà tẹ mọ̀ kánábì lẹ́wù ọ̀gbọ́dọ̀ wọlé sẹ́yìn sí pé bẹ́ẹ̀ ṣe máa ṣe ti inú àwọn ìpẹ́tọ̀ ká wá bò mí tí wọ́n ti ń tẹ̀lé tá ànábì sẹ́wọ̀n pé lẹ́yìn ọ̀gá tó ń bá wí ẹ̀ so ṣùgbọ́n temporary temporary yẹn náà lè intervene pé. Um, baba ẹdẹkẹlẹ yọ òkú kọbọ wa yìí ẹ ara bẹ́ẹ̀ ti jẹ kẹsì islam ògbilẹ a a a tẹsí o tí wọ́n pa ọ nì tí wọ́n pa ọ nì ẹ ń tara ẹ jẹ lásán because ọwọ à ń di ẹsìn rẹ o ò lè nà yẹ sá o ò lè sẹsìn bó ṣe yẹ o ń bẹ̀rù bàbá màmá kan nídìí ẹsìn kí ẹ sọ gbóni ìsìn lẹ́sìn fa ẹsìn islam. wọn ní bàbá kan ó ní kọ́ lọ yàgbẹ́ kú ìmánì rẹ lẹ ni ìmánì rẹ lẹ wọn ní kọ́ lọ yàgbẹ́ kú wọ́n sì pé tọ̀ wọ́n lọ yàgbẹ́ kú. sòṣùwọ́n gbà tí ìmánì bá ti lẹ lọ́kẹ́yìn subhanallah láì jẹ́ kó sóògùn sí ọ ó rí kọ́ yàgbẹ́ kú náà ìmánì wa ẹ̀jẹ̀ ká kí ni bóòlù àárín wa àtọ́ náà ṣe rí nítorí dọ́kọ̀lọpọ̀ láàmú ni pé àárín àtọ́ lọ́rùn táàrin rẹ̀ àtọ́ náà ò bá sì ti dáa tó gbọ́dọ̀ ti fẹ́ yanjú àárín sí àwa gbé àṣà àgbéwọnú ẹ̀sìn fẹ́ràn kéde àṣà ìníwó ò ti ní sè níbi táwọn bàbá tó má sábà ti ń sọ̀rọ̀ bọ̀sí di ẹ̀sìn ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ni ó sọ̀rọ̀ kò bá àjọ ọmọdé kò bá àjọ àgbàlagbà àṣà lẹ́yìn gbé wọn mọ́tíláṣí yẹn nígbà tí bàbá kan ti sọ̀rọ̀ ó sì ní kọ̀ọ̀tì ọlọ́run kí wọ́n lọ bí àwa sí tẹmọ káwa kọ́ la pé kẹ́nìkan gba wájú ẹ̀ kí lọ́ọ́ kàn wá fa tẹmọ pé bàbá àná ẹ̀kẹ́ sọ bàbá eléyìí bó ṣe wà yìí kò bá súnà mu eléyìí nìkan wọ wájú ẹ tiẹ̀ sọ́lẹ̀ kan wò tẹ́sí Islam ṣe máa ń lọ wájú nítorí pé àti kùnú àti kùnú àti kùnú àti kùnú Islam wa dájú di pátá pín láàrin Yorùbá kò sí Islam àfi táwọn àti ọ̀rọ̀ ara jẹ o kò sí ẹ̀rí pé ojú ti mùsùlùmí mi gan láti wá kírun wàláì pọ̀lọpọ̀ mùsùlùmí ló múlẹ̀ tí mọ́tíláṣí tè kí wọn torójú ń tì wọn àwọn amọ̀tìjú òfòyún àlìjánná bàbá wọn tí ó gbé wọn wọn jọ gbé ndàrú kìíyà eléyìí ẹsẹ̀ tìjú wọn ń pe orí ibú torí pé ìtìjú òdodo ìmàmú yẹn ti tọ́ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ń lẹ yorùbá yìí wàláàhí tí wọ́n pè pé kó wá kí wọn tójú ń tì torí pé wọ́n mọ̀ pé táwọn bá ti wọ́n sáájú bọ́yà méjì lọ́wọ́ àmẹ́ ní kí ni ṣe bí wọ́n ẹrú ọlọ́ọ̀ni wọ́ wọ́n sí lọ́mọ̀nà tó ń torí di eléyìí ẹ máa sọ òdodo àmọ́ ẹ máa hán tẹ́ fi sọ ẹ má yàtà Islam ọgbà kọ́mọdé ọ yàtà ọ̀rọ̀ pẹ̀lẹ́ kọ́dà bí òfin ṣiṣẹ́ lónìí wọ́n rò ó sí i wàláhì bí ìwúrẹ́ bá tún ṣẹlẹ̀ lọ́la wọ́n lè má fi tòní ṣiṣẹ́ wọn lè sọ àbá ṣe eléyìí mú àbí òun <laughs> bẹ́ẹ̀ nígbà àkọ́kọ́ correction wọn náà wúra rẹ wò àkọ́kọ́ correction tó gbà súnà ọlọ́run ni ọmọ èèyàn kì í fẹ́ kó kó wọn mọ̀ tó bá wá sí nǹkankan tí wọ́n correct rẹ lọ́nà tí wọ́n fi tí wọ́n fi ṣàfihàn pọ́ ọ̀mà ó rí fóònù fẹ́ gbọ́ ọ sọ pé nta ṣe náà ni súnà ọlọ́run ni ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lẹ̀ sùn kọ́ra àwọn ẹlẹ́sìn kírun sánjọ́ ọ̀hún kọ́ ara pé bàbá ń pé ó pè sẹ́yìn pé bàbá tó adijọ́ mi sílẹ̀ mọ́mọ́ bá ti wá ẹlẹ́kùn ẹ̀rọ wọn wò náà àwọn tó bá jẹ́ pé ìmúra wọn ó bá mu nípa náà ò nífẹ̀ẹ́ sí kẹ́wù ọmọ wọlé irú ẹni tẹ̀ pé síwájú mọ́mọ́ pẹ́ kíyèsí àbí òye bàbá lè mọ́mọ́ mọ́mọ́ pẹ́ kíyèsí so tó bá ké ẹlòmíì tó dáa jù lọ bá tún wà ẹ̀ máa yàn wájú ẹ̀ náà kúlá síwájú wa mọ́sálásí bí so kí wọn ní wàhálà tó wà ń bẹ àmọ́ kàdákẹ́ bàbá yẹn ò ní máa táwọn ti láì dá wọn ò sì máa lódodo ni wọn ò máa lódodo wọn lọ kàn rò àbí òye wà tó báwọn láti ro nǹkan yẹn kọjá lẹ́fù tẹ́ni tẹ́ǹtì ẹ̀ ń fi nǹkan yẹn bá wí débẹ̀ tontori kẹ́ ti wà àwùjọ bá àwùjọ tẹ wà burú àwọn àǹkà bẹ́ẹ̀ gàngàn tó tí gbogbo wọn bá jẹ́ ka ìwọ náà sá ìlú yìí ọ̀dà wọn náà ọ̀dà nù tẹ́bí bẹ́ẹ̀ ni wọn náà wá torí pé gbàmí ẹlòmíì ọkàn wọn hó sẹ́nu wọn gbogbo wọn lẹ́sìn ìwọ náà lẹ́sìn nù torí pé bẹ́ẹ̀ lọ wà àbí bẹ́ẹ̀ kọ́ ni. ẹhẹn ọsọ pọpọlọpọ èèyàn illa man rahimallah yé wa ẹ máa ṣe exemption àyàfẹ́ tó lọ́wọ́ bàbá sá à ń bẹ lọ́wọ́ kó ṣe wá nu ẹ̀ńtọ́ sànú ìwà kọ́ pé gẹ́gẹ́ bí ẹ̀yin à ń bẹ bẹ́ẹ̀ ni wọ́n ní irun wọ́n ní irun kò burú wọ́n ní irun kò bàrún tilẹ̀ jẹ́ pé tí wọ́n kọ́ ni súnà nítorí pé anabi muhammed sallallahu alaihi wasallam wọ́n jí kírun lóru jọ abdullahi bin abbas radiyallahu anhu. onáà sáré lọ sàlù aláwọ adó sápòsì ànábì sallallahu alaihi wasallam ànábì wa tàrí rẹ̀ wọ́n ti wọ́n ti títí wọ́n fi wá gbé dúró lápọ̀tù àwọn olùmọ̀sọ yìí pé ká dúró síbi tí ó yẹ ká dúró sínú ọ̀bà àrùn jẹ́ bó tilẹ̀ jẹ́ wípé àti ntọ́jẹ́ súnà ṣùgbọ́n ọ̀bà àrùn jẹ́ nítorí tó bá yẹ pé ọba bà àrùn jẹ́ ni ànábì ọba sọ fún pé kó tóun bẹ̀rẹ̀ ni ṣe wà pé wọ́n ti gbẹ̀yìn títí wọ́n fi wá gbé dúró bí tí wọ́n ti gbé dúró ó tún ṣẹlẹ̀ sàábẹ́ mi náà tún bẹ́ẹ̀ fànàbí sallallahu alaihi wasallam fànàbí sallallahu alaihi wasallam tó fi Jabir wa Jabbar ànábì nkírun ọ̀kan nù wọn á dúró lápòsì ànábì ti sápọ̀tù ọ̀kan tó wọn á dúró sápòsì ànábì ti àwọn méjèèjì sẹ́yìn. so eléyìí túmọ̀ sí pé kásẹ̀ mistake dúró síbi tí ẹ̀ka dúró sí kọ̀bàrún jẹ́ bó tilẹ̀ jẹ́ pé àní ńlá dáa kó àdúró síbi tó yẹ kí àdúró sí. ìyẹn ni pé àǹfààní bẹ́ẹ̀nbì ká máa sọ́ra fún àtètè máa ṣe dájọ́ ìgbà èèyàn onímọ̀ dáadáa yóò ti wá lọ kọ̀ndẹ́mù ìrun àwọn èèyàn pé ibi tẹ́ dúró tẹ́ ti kírun yẹn o ìrun yìí wà nọ́ọ̀lù ah, nọ́ọ̀lù báwo ọkọ̀ ọ̀tún náà ẹ̀kẹ́ dúró sí náà ńgbà ah, tí wọ́n á ní ọkọ̀ ọ̀tún wọn dúró sí sáwá tún láti sọ pé òun bàjẹ́ ìrẹ́ ló ti jẹ́ pé ẹni tí tí ọba máa kánjú kò ní kábà máa pọ̀ ṣùṣùgbọ́n tí wọ́n máa ń kánjú lè dájọ́ pé kọ́sá lè pọ̀ ọmọ ọmọ <laughs> àbámọ̀ yẹn ó ti pọ̀ ju ìrọ̀ àwọn tí o ti bá wọn jẹ́ tán tún kí tẹ́ bá lọ béèrè tí wọ́n ti sọ pé wọn ọ̀bàjẹ́ a tí wọn bá lù ọ́ gbogbo ọjọ́ tẹ́ máa rí ọmọ ọmọ lójú gáyà olódo lásán nígbà pé láàrin láàfà àti mọ́ nǹkan kan tí ọmọ pé wàhálà dé nu wàhálà tó wà á ṣe tó fi tuntun méjì rẹ ṣe kì í ṣe kékeré náà. àwọn tó bá dúró síwájú ìmáàmù lọ kálá ìdúró tí gbogbo bí tá a lè pè lẹ́yìn ìmáàmù láyé yìí kò sáyè ń bẹ̀ mọ́ ìgbà náà lè dúró sẹ́yìn síwájú lè máa ń wọ̀. àmọ́ táyì bá sẹ́kù mbẹ́ irun bàjẹ́ eléyìí alẹ́ rí lórí ẹ̀. náà. gẹ́gẹ́ ń gbé àwọn ìṣàfà wà nínú láìsà wà yìí dára ẹ̀rí gbọ́ pé ń gba kí àwọn aṣẹ àpọ́lé àwọn afá mi lọ́wọ́ nílé àwọn afá gbogbo àwọn afá di wọn níta afá tó kọ́ ta ní ìlú táwọn ọlẹ́mọ̀ pé ó ní ṣe iṣẹ́ àbí ìmọ̀ kan wà lọ́wọ́ kí àwọn afá yẹn náà bí alẹ́ máa tún wọn lé ká máa àná kí irú àpọ́nlé àwọn fẹ́ẹ́ ṣàpọ́nlé bá padà tó gba àwọn kàwọn náà ṣe ní ìfúnná ń pàṣọ kó gbẹ tó ń bẹ̀rẹ̀ ló yẹn. àkọ́kọ́ ni pé àwọn ọmọ tún máa fàn torí pé àmọ́ bí tí gbólóhùn yẹn ti wá ṣùgbọ́n àmọ́ tún mọ olùmọ̀ tó bá ti kó lùmọ̀ la máa ń sọ a jẹ́ pé gbólóhùn yẹn ti fi categorize wọn tẹ́ fi pè wọ́n lólùmọ̀ gbólóhùn tó yẹ ká máa lò ní Yorùbá tó bá pè yàn lólùmọ̀ sọ́mọ̀ lódodo kí ló ń mọ̀ tẹ́ ti fi pè lólùmọ̀. ṣé ọmọ àkùrán àti súnà àtòkè ọlọ́ọ̀ni àbọ̀ máa pé wọ́n ń tẹ̀yàn rìn. èmi ma èmi wọ́n lọ́ọ́ wọn èmi kà ń ṣàlàyé ni wọ́n lọ́wọ́ àgbẹ̀ àwọn ẹni tó bá ń béèrè ó gbé wọn sórí kàtígórì ìdáhùn tó ń gbọ́ tó bá yẹ nítorí ìmọ̀tọ́ ọmọ nípa tọ́lọ́ ọmọ nípa tànàbí wa Muhammad sallallahu alayhi wa torí àwọn àdìsí tó wá tó pọ̀ fún tọ́ka tí ká pọ́n olùmọ̀lé. tó bá ń jẹ́ pé eléyìí pọ̀ mà àbí ntọ́mọ̀ kì í sọ́nà àlọ́ fẹ́ fún náà òkúkú mọ̀ dábàá pé ló fi fún mà kì í tẹ́lẹ̀ yẹn túmọ̀ sí pé ìwọ lọ́nà wò ó àmọ́ ìwọ ò lè ìwọ àbá wà á lè pé káwọn èèyàn oríṣiríṣi ọmọ bẹ̀ ṣùgbọ́n tó kù tí wọ́n fi lè máa bú wa pé ọpọlọ wa tutù òní ká má mọ ìyàtọ̀ láàrin ta ló mọ̀ àtẹni tí ó mọ̀ eléyìí tó túmọ̀ sí pé láwàní ò túmọ̀ sí pọ̀ ọmọ àlìkébà kò túmọ̀ sí pọ̀ ọmọ ìmọ̀ parí kondoro kò túmọ̀ sí pọ̀ ọmọ àìmọ̀ dúkùú lórí àga tó ti kórè àwọn ọlọ́mọ dúkùú lójoojúmọ́ kò túmọ̀ sí pọ̀ ọmọ àbí òye wa so nítorí délé ilé ìjẹ́bù ti ti jẹ́ mẹ́rin. àpọ́nlé téèyàn ti fólùmọ̀. ọ̀gá gbogbo wa pátá káfà nàbí wa Muhammad sallallahu a lè mùsùlùmí láì so ṣùgbọ́n bí tọ́sí ní kí wọ́n fún anabi kí wọ́n máa fún anabi kí wọ́n anabi ká kánabi ọ̀ha kẹlẹ̀bẹ̀ kẹ́ gbá sọ sí kẹ́ gbá kẹlẹ̀bẹ̀ pé kíni àbí so ìtumọ̀ àpọ́nlé ní pé ọ̀gbọ́ sọ kó tó sọ kò sì gbọ́dọ̀ máa sọ kọ́ gbọ́rọ̀ máa lẹ́nu ó sì gbọ́dọ̀ máa jágbe máa nígbà tẹ́ máa jọ sọ̀rọ̀ ó sì gbọ́dọ̀ máa bá sọ̀rọ̀ kọ́ ọ̀ranjú máa eléyìí náà kárí àwọn òbí wa ó kárí àwọn aṣáájú wa àpọ́nlé Islam wa tí wọ́n bá ń sọ̀rọ̀ ó lè má ti ọlọ́run ó lè má dùn ọ́ kọ́ tẹ́tí tí wọ́n ń sọ náà. ẹ ti gbọ́dọ̀ jọ máa rìn lọ kí wọ́n máa yan èso wájú káwọn tẹ̀lé ọ wọ́n wọ́n mọ̀ bọ̀ lẹ́yìn wọn ni àyàfi tó bá ti pọ̀ ń páyà pé nǹkan kan tó lè ṣe léṣe ń bẹ wájú kí nǹkan yẹn ọmọ bá ṣe léṣe ìwọ wà wájú pé njẹ́ ó bá tẹ̀ ṣe léṣe kó sì wọlé fi. bákan náà tẹ bá débi tẹ́ẹ̀tì jókòó ọ̀gbọ́dọ̀ síwájú rẹ̀ jókòó òní kọ́kọ́kọ́ jókòó kò sì jẹ́ni tó ṣe é pé àti tí máa fi ń pọ́n tó jẹ́ àti ọlọ́run tó jẹ́ àti ànábì sallallahu alaihi wasallam kò fi sẹ́ torí kí ni láàyè pọ̀ ń sàpọ́nlé aṣíwájú tí ń pọ́ látẹ̀tọ̀ ọ̀tẹ̀ látẹ̀ rẹ̀ tọ́láǹfààní ọ̀láǹfààní oní olùmọ́ni aṣíwájú rẹ ni oní gáàdì rẹ ń di ẹ̀sìn ó sọ pé ànábì sallallahu alaihi wasallam sọ pé ká má fọwọ́ sí jẹun wọ́n á sọ pé bí àìsàn kọ́ adẹ̀ ti civilize kọjá bẹ́ẹ̀ tv tv kọ́ civil war anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ wọn jí sí anabi fún ọ gbọrọ fi ṣiṣẹ́ àbí wa islam ọgbà bẹ́ẹ̀ ṣe lẹ́yìn bẹ́ẹ̀ náà àpọ́nlé tó sì fún un àwọn omi gbígbóná lọ dàpọ̀ mọ́ wa gbogbo ẹ̀dójú sọ àwọn èèyàn ńgbà tí wọn nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé táwọn èèyàn ń ṣe fáwọn ẹni tí wọ́n ń sufism ni sufism ni torí pé tasawuf àwọn tọ̀rí kọ̀ àpọ́nlé lọ́dọ̀ tiwọn kìí sàpọ́nlé irú ìtọ́wà sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam àpọ́nlé lọ́dọ̀ tiwọn ìmúnisìn ni ìmúnilẹ́rú ni ìfibàtà tẹni lórí mọ́lẹ̀mọ́lẹ̀ mi ni eléyìí náà ń pè lápọ́nlé nínú tọ̀rí kọ́ ìzẹ̀ nítorí nínú tọ̀rí kọ̀ àwọn ti sọ tẹ́lẹ̀ náà ìtì máa ń sẹ ẹlẹ́ṣẹ̀ ìhọ́hùn kẹ́yìfà máa àfúlà nítorí tó wá fi lè ṣèṣì bí apá rẹ léèrè pé báwo ni kí ló dé kí lè rí ẹ ò ní sórí rẹ torí ẹ lọ́dọ̀ àwọn tọ̀ríkọ̀ wọn ò gbọ́dọ̀ bí afá ebi làyín béèrè ní sáàkì tọ̀ríkọ̀ ni wọ́n fẹ́ sórí ibùnú kó alẹ́ sìn ṣe yé wa sẹ́wọ̀n kẹ́sì ò ní yé wa inú àpọ́nlé ṣéwù lọ́dọ̀ tiwọn ni pé ò gbọ́dọ̀ béèrè sẹ́wọ̀n kí tó bá sì wà yàn tó wà dánú náà wọ́n wáyàn wáyàn dáná òkun sẹ́wọ̀n pé tọ́ wọ̀ọ́sá gbọ́dọ̀ béèrè náà ni subhanallah. bákan náà wọ́n ní alayka ayyuhal muridu an takuna bayna yaday shaykhika kalmayyiti bi yadi ghasilihi. ìwọ tó ń tẹ̀lé ṣéwù rẹ o ọ̀dọ̀wọ́ rẹ o kọ́ dàbí òkú gbọ́rọ́ gidi níwájú ṣéwù rẹ gẹ́gẹ́ bó kù máa wà lọ́wọ́ ẹni tí máa ń wẹ̀ tí èrú ra padà bẹ́ẹ̀ ló sì wájú ṣéwù wọ́n bá hakẹlẹ̀ bẹ̀ dédé orí rẹ̀ ọgbà bá jẹ́ dédé ẹnu ẹ kọ̀ọ̀kan la so eléyìí ń bẹ nu àwọn doctorate àwọn tọ̀rí kọ̀ so ní ọ̀pọ̀lọpọ̀ ìmúnisìn takasula ṣọ́ kásán àwọn èèyàn dẹni mímá torí kò ti jẹ́ ṣé òwúrẹ́ kọ́ sọ́dọ̀ ẹni mímọ́ kó jẹ́ pé wọ́n mọ̀ kán bá ta tiẹ̀ la torí kò ní bá aráàlú dáná wọ̀ pátáátá ni subhanallah ẹ dákun wàhálà tí islam bá wà bẹ́ẹ̀ yẹ kó kò ní sí islam. èyí púpọ̀ ní sílẹ̀ because a túmọ̀ sí pé ẹ̀sìn tó kàn sọ̀yàn dá ẹranko tó sọ̀yàn dá fún ọ ọkàn Islam ò sì rí bẹ́ẹ̀ so yé wa so àmọ́ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì náà agídí pọ̀ torí wọ́n ń pè wá náà wọ́n ti ń pè wá káde súnà mú káde súnà mú ti tójọ́ mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ ní ni o sí wàhálà ń bẹ̀ wà sí lọ ní rọrùn wà sí ìwádìí tí ọba yí ọ wọn dán lóhùn ètò ọba mọ̀ wọn làwọn má kò sẹ́nìkan tí ó mọ lẹ́rú kò sẹ́nìkan tí ó kó bàtà kalẹ̀ kó kọ́ ọmọ pọn lá pé kí ni so ìsinmi ni súnà kò sì ní kọ́ lọ dá gbèsè kọ́ lọ dá gbèsè àmọ́ àtọ̀ òkú àmọ́ àtọ̀ àtọ̀ sílé àtọ̀ kìnnìkan gèlè sílé fìlà sílé. àbẹ́rẹ́ yìí pé o lówó ẹ o ọ àlọ́ jẹ gbèsè ọlọ́run dákun mọ́ máa jẹ ń tẹ́lẹ́gbẹ́. ẹ̀jẹ̀ ń tẹ́lẹ́gbẹ́ níjọ tí ẹni tó yáwó máa ń lé ọká òní ti máa ní súnà àlàáfíà ń bẹ nù súnà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa gidi pọ̀ ṣe máa pè é lọ sídìí kó di súnà mu wọn á subhanallah ó kí ni mo lè má rí àní ah subhanallah ó lò sí lọ́spítù wọ́n fún un lóògùn ó but wọn ò kí wọn wà yóò sóògùn tí fi jẹ́ pé ní wàá rò oorun sùnmọ́ tó àbí kò lóògùn ara ọkàn ẹ̀mí. torí délé tó ọmọ àkùránì ké ó lọ wọn máa ké dáadáa àmọ́ tó sùn bíi ti fatia kọ́ ọ̀sà fatia ké ó fatia ké máa ké fatia kó tó di kó sùn àtọ́ kùrùsì sọ̀rọ̀ máa ké ó lọ máa ké ké kó tó ọba yín mú fatia àti <laughs> ṣe é ọ̀pọ̀lọpọ̀ n ò sì fẹ́ràn rọrùn yọba yín mú ọlọ́run bá náà sì máa wò ràn nígbà tó bá ti ẹ̀ náà ṣe ń dán o àfà ojú rẹ̀ rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀ báyìí torí pé òfin súnà nàbì sọ̀rọ̀ àti ọ̀nà òfin ṣeré tó ọ̀ lọ kò ní fẹ́ gba ntẹ́yìn nígbà tẹ̀ ti di nǹkan kan fún un sá máa fi wẹ̀ máa fi bọ́jú máa pọ́n ilá kò sí gbogbo eléyìí eléyìí sísàlẹ̀ àrò tọ́ kò sí gbogbo eléyìí ọ̀rọ̀ àwọn ọmọ kankan ọmọ kankan báwa àwọn èsì babaláwo lọ́fàá ẹ̀sìn ni wọ́n mọ̀ àwọn òfin ni wọ́n mọ̀ ìlànà anábì sọlá àtàlà ni wọ́n mọ̀ wọ́n kì í ti babaláwo wọ́n lọ sọ́dọ̀ ẹlòmíì gbogbo tó wọ ọbẹ̀ gánà wọ́n kọ́kọ́ kun ògiri kan ní pupa wọ́n kun kan funfun wọ́n kun kan black wọ́n nígbà tí wọ́n náà wò pé àpò ah, àwọn awó kìgbà àwọn dáńdà yà ìlú ló ń wò sọ́ra o kí ni dáńdà yà ìlú ìgbà àwọn dáńdà yà ìlú bẹ́ẹ̀ nu yàrá yìí sẹ́mi pé ah, wọ́n bá pa eh, èèyàn tí débi nǹkan lè yẹn ń sakọ́ sẹ́mi pé ẹ̀tẹ́ díẹ̀ ńlọpọlọpọ fẹ́ràn ẹ̀tàn jẹun ni wọ́n fẹ́ràn ọkàn ló ti wá balẹ̀ fún gbogbo nígbà máa fún bí o ti fẹ́ bẹ́ẹ̀ náà lòògùn torí pé gbogbo ẹni tó bá lọ sọ́dọ̀ ẹni tó fún lóògùn tọkàn rẹ̀ bá ti lè balẹ̀ sípò mantí òun béèrè lọ́dọ̀ rẹ̀ oògùn yóò ti fẹ́ náà so wọn bá fún ọ ní ìgbẹ́ alábàáwọn kíkọ ọlọmọ fi pajú wàá rí kékeré kíá ló sùn so eléyìí gbàtàgídé pọ̀ tá a ti fẹ́ tá a fẹ́ràn súnà anábì àṣìlá lọ́sọ̀lọ́pọ̀ nù lọ́sọ̀pọ̀lọpọ̀ nù ẹ sì rí i pé àwọn tí ó ṣe kí wọ́n takò súnà náà àwọn ẹ̀dá ń pè ṣéwù ṣéwù yẹn ẹ rí i pé àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún ọ òní kó kókò ìlà súnà tí ọlọ́kan gbogbo ẹjẹ tẹ̀lé súnà wọn sọ̀dọ̀ tà rẹ̀ yà máa ń yàrá àwọn ọmọ tí ń ah, pé ògún bẹ́ẹ̀ o sẹ́ẹ̀mọ̀ fún ògún bẹ́ẹ̀ o babaláwo lọ́lọ́dọ́ rẹ̀ o <laughs> so nítorí di eléyìí ọ̀yọ̀ kò yé wa ẹ̀yẹ kò yàn torí délé tí wọ́n máa ń fẹ́sìn tó sì fẹ́ràn ọlọ́run tó fẹ́ràn anábì wa Muhammad sọlá àtẹlẹ wọ́n dúró dédé ní ìsìn ọmọ sùkúù ni ọmọ sùkúù mi ní ìsìn yìí ẹ̀rọ anìkọ́ máa bẹ lọ láì ní nọ́mbà yọrọ bẹ́sẹ̀ ní àìlùmá kàlékún mọ̀ fún mi ẹlòmíràn ọmọ ẹyin mú ni torí kó rẹ́ nìkan kíláàsì wọn tó yẹ pé máa ṣe máa ń ìmọ̀ àrùn lẹ́yìn náà ètò máa gbé kìnnì kan mu pé kìnnì kan tí wọ́n hàn fún ìsọ̀yè ètò máa fi kìnnì kan fọ́kọ̀ mu ìsọ̀yè ètò ó di làákàyè rẹ̀ tí ó di ọpọlọ rẹ̀ wọ́n á ti kó ọmọ sọ rọ́bì ní ẹ̀rín náà wá ẹ̀ rọ́bì sí ní pé dídí ní ìhùn fún ọ fẹ́ràn súnà ọ̀ fẹ́ràn súnà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gbogbo orú nǹkan wọ́n di wọ́n ti ti èyí tí wọ́n dè mọ́ra wọ́n dè mọ́ra èyí tí wọ́n kọ́ gbé mi wọ́n gbé mi èyí tí wọ́n kọ́ ọmọ tọ́lá wọ́n tọ́lá èyí tí wọ́n kọ́ ọmọ yọ̀mù wọ́n yọ̀mù àbá èyí tí wọ́n kọ́ ọ̀rọ̀ sínú pẹ́ẹ́n wọ́n ọ̀rọ̀ sí wọ́n tún fèyí. nítorí pé tọba kò títà tó náà dùn tọ́lọ̀ tí ó ní fi pẹ́ẹ́nì orí ọmọ fọ́ ní ọba fọ́ máa orí kan ní fọ́ mi wọ́n gbòdo rẹ ni bọ́ba gbòdo rẹ bàṣíkè nọ́mbà ọ̀tánu torí délé ọ̀dọ̀ wa o ẹja dùn tọlọ ìdí tí bàjẹ́ fi tànù àwa gan òfòdò àbá òfòdò dùn nàá nàá ẹ lè o ọ̀pọ̀lọpọ̀ òfòdòdò náà lẹ́sẹ̀ rí pé gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ èèyàn díẹ̀ ní ọ̀hún àfúnká ti máa ń tí wọ́n sọ kí lẹ́ẹ̀ máa dá sọ̀gàn <laughs> torí pé àwọn àwà wà táwọn ń wú ó sì sì kìí ṣe dandan o ó sì ti kọ́rọ̀ kọ́ lọ bẹ̀ òun ò sì fẹ́ gbọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.